ìlànà oríire ni fún ọmọnìyàn oríire tó ṣe wípé nínú pọ́mì ènìyàn ọlọ́run bá la ìlànà oríire fún lórí ilẹ̀ ayé ọ̀kan gbòóyì ó ní oṣù rọmọdọ́nù jẹ́nu ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan pọ̀ tó ṣe kalẹ̀ fún wa tóbi ṣe àǹfààní fún wa tí ó máa jẹ́ ọ̀nà tábìmọ̀ fún ọlọ́run ọba wa nípa. tí ó máa jẹ́ ọ̀nà tí a fi máa ṣe oríire lọ́dọ̀ ọlọ́run pàtàkì jùlọ oríire ọjọ́ ìgbèlè àlùkìyàmà ẹ nínú àwọn nǹkan tá a lè fi ṣoríire eléyìí tó lágbára jù tó ń náà káńkà ọ̀kan nu wọn òun náà ní oṣù Ramadan tàbá wa ń bára ẹni sọ̀rọ̀ ń pa ká múra kalẹ̀ ní oṣù Ramadan oríṣiríṣi àwọn àlàyé náà láti ṣe fúnra wa oríṣiríṣi àwọn ọ̀nà àmọ́ yíṣe náà ló tún yẹ wá ká túbọ̀ máa ṣe àlékún ìrántí fún wa pẹ̀lú pé ìmúra kalẹ̀ dé oṣù Ramadan kìí ṣe ọ̀rọ̀ àwàdà kìí ṣe ọ̀rọ̀ eré kìí ṣe ọ̀rọ̀ afẹ́ wá kí la fẹ́ jẹ kí la fẹ́ mu nìkan eléyìí tó ṣe pé láwùjọ lénìí Ramadan àmọ́ tó bá ní kí là ń rí nínú ìpalẹ̀mọ́ olórí ìpalẹ̀mọ́ tá ń rí òun náà ní ká mọ rẹ́ni títí ń rà rẹ̀ ṣe àpò sílé àtìrẹni tó náà ti ń ra ṣẹ̀mó àtìrẹni tí ń tí ń lọ rẹ̀ ń ra ìlúbọ́ àtìrẹni tí ń tí ń lọ lókè jẹ́ kí ló dé ó ní mo fẹ́ lọ rẹ̀ kó nǹkan tá a máa jẹ tá a máa mú nu oṣù Ramadan ni a ní ọkàrẹ̀ ìwọ náà kúṣẹ́ amọ́rù palẹ̀mọ́ eléyìí tó ń ṣe yìí jẹ́ ìpalẹ̀mọ́ náà ni pé oríire nu Ramadan gbòòlà ti ṣe ẹnì pa fi Ramadan wé fún wáńjọ́ kan aláàfi wé ilé ńláńlá kan ilé ńláńlá yìí àwọn akó gbogbo nǹkan àlùmọ́nì ayé sínú ẹ̀ àwọn anáfọ́mi ènìyàn láǹfààní kó wọ ọbẹ̀ fún oṣù kan gbogbo tó bá rí tó fẹ́ kó nínú ẹ̀ kó mọ lọ́rọ̀ epo ó ti di tiẹ̀ ẹ̀dá kúrú ẹni báyìí palẹ̀mọ́ wo ló yẹ nínú gbogbo palẹ̀mọ́ tó bá làákà ìmú eléyìí tó bá làákà ìmú yìí tó yẹ gbogbo mọ̀lẹ́bí àti àwọn ará rẹ̀ tí wọ́n mọ bíbá ń mọ̀ràn òun náà ni pé ká níbi tán ní kó ọmọ bọ̀ mélòó ni wọ́n rónú ọkàn rẹ̀ pọ́ tó wá lọ́gbọ̀n ni wọ́n lọ ti ṣe tó àwọn àtùmọ̀ ara ìjọ́ tó máa bá ara àpò sakakún ìtò ti ń bẹ ẹ̀ náà ní ọbí kó ní àbí ni tó bá ní kí n máa kó gbogbo mọ̀lẹ́bí rẹ̀ tó bá ni wọ́n da ọkọ̀ jọgùn tó bá níbi tọ́rọ mọ̀ dé yìí mọ̀ ti má gbé náà wá á rí pé kálukú gbogbo ọ̀nà ni ó sáré ṣọ́gọ́rùn tírélà lè wọnú ọgbà tí ń ti lọ fún gbogbo tán ni wákò ìrí irú ìpalẹ̀mọ́ táàmọ̀ ṣe nìyẹn tó bá ń di ọ̀rọ̀ ayé ìpalẹ̀mọ́ pé kí ni ó jẹ́ àrí nǹkan ayé tán ni a wá kó kí ni ó jẹ́ àrí kó dáadáa ẹni pé rẹ̀ ni ìtọ́lẹ́fẹ́ fún ní nǹkan àlùmọ́nì kó wá wọnú ọgbà lórí náà ilé tí góòjì ń bẹ́ẹ̀ tí dọ́là ń bẹ́ẹ̀ tí rìyá ni ń bẹ́ẹ̀ tí náírà ń bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tí yẹn máa ń wá nú ayé tí ń bẹ́ẹ̀ nú ilé náà tó bá díkẹ́ nìyí ó mọ̀ ṣe palẹ̀mọ́ irú palẹ̀mọ́ tó bá láká ìlú tí ó mọ̀ ṣe ó ní palẹ̀mọ́ kí ni yóò fi kó nǹkan wọ̀. jama ńgbọ́dá nìyí bá lọ ní bá wa sọ̀rọ̀ wá nínú palẹ̀mọ́ tó ń ṣe náà ni pé òun fẹ́ gẹrun dáadáa síwájú kóun tó wọ bẹ̀ gbogbo láká ìdí mọ̀

irú palẹ̀mọ́ kéèyàn ọmọ ọlọ́rẹ̀ wá kí láàmọ̀ jẹ́nu ẹ̀ ẹ̀ àrùn oúnjẹ sílé àrùn àrẹ jì sílé ọ̀rọ̀ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ owó ẹni táwọn ìní tó wá lọ rí wá bò lówó ti gẹrun irú palẹ̀mọ́ tó pàtàkì pé mi àti nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí ó náà ní pé oríire bẹ́ẹ̀ báwo làwa ló ṣe rí i ṣe àwọn iṣẹ́ ládàá bẹ́ẹ̀ báwo ni ò ṣe ní fò wá rú àforíjì inú oṣù rọmọdọ́ọ̀nù bóò ni yóò ṣe jẹ́ tiwa ìkẹ́ tí ń bẹ̀ẹ́nu oṣù Ramadan bó ni yóò ṣe jẹ́ tiwa ìkó ọlọ́run ọba nípa tí ń bẹ̀ẹ́nu oṣù Ramadan bó làwa náà ti rí ṣe ìpalẹ̀mọ́ wa nìyẹn lábíṣọ́ fún wa lálùkú wa gbọ́dọ̀ múra àwẹ̀ wa ní gbígbà bó láṣe ní dìkankan nú ẹ̀ Al-Qur'an wa ní kíké bó láṣe mọ́ dàmú láti bẹ̀rẹ̀ dópin ìkà lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì ìkà dórí ọgbọ̀n kí rọ̀mọ̀dọ́nù ó tó parí ká má pété ni lágbára ọgbọ̀n mo fẹ́ kí inú ti ṣe ogún èmi ó ké mẹ́wàá agbára mi lè mẹ́wàá èyí tí odidi Al-Qur'an márùn-ún irú palẹ̀mọ́ tó yẹ ká mọ palẹ̀mọ́ plan alẹ́ la fẹ́ máa kà á ní ká ti máa lọ rèé pèsè kalẹ̀ dérú àwọn ṣe olóore báyìí nínú ṣe olóore tó pàtàkì nínú oṣù Ramadan òun náà ni ká máa náwó fún àwọn èèyàn ká máa tọrẹ ká máa tọrẹ fún àwọn èèyàn pẹ̀lú gbogbo tá a bá ní ká ti máa ronú pé bò ní ó ṣe jẹ́ pé nígbà tí oṣù Ramadan bá dé pọ́ṣẹ̀n kan nú àwọn owó wa àwa náà fẹ́ fi tọrẹ fáwọn tó ní bùkátà sí nínú ṣe olóore téèyàn máa ń ṣe nú Ramadan tí máa ń kórìíre bá ní òun náà ni pé àwọn ẹni tó bá gbààwẹ̀ bó bá ẹni jẹ́ pé ìṣínú wọn olúwa rẹ̀ lèèyàn lọ rèé jẹ́ sábàbí rẹ̀ oríire ńlá ni ó yẹ ká tún máa palẹ̀ mọ́ náà pé átírọ̀mọ̀dọ́nù ó fi parí aláwẹ̀ mélòó mo rò págbára mi ká tí mọ̀ bọ́ lójoojúmọ́ kódà tí èèyàn tún lè ní kọ́sọ́mà nítorí ẹ̀ ah, lágbájá mo rí pé wọ ọ̀tí ẹ̀ tí ìníṣẹ́ lọ́wọ́ ọ̀tún níyàwó náà tó bá ti ń dásìkò sínú sáàmọ̀ bọ̀ wálé mi ká lọ́mọ sínú kábàtúrò kó lè fẹ́ méjì júdá lókun ká mọ oúnjẹ náà ká mọ lọ níbi ìran létí nítorí pé oríire tí ń bẹ́ bíbi iṣẹ́ báyìí nípa anábíwa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó ṣàlàyé rẹ̀ fún wa anábí fi ọ̀rọ̀ náà wé bí pé ńgbà tó níṣẹ́ olóore bá ṣiṣẹ́ olóore ó wá gbààwẹ̀ látàárọ̀ ó kí Al-Qur'an ó yan náfìlà ó ṣe ìrántí Ọlọ́run gbogbo tí ń jẹ́ṣẹ́ Ọlọ́run ló wá ṣe lódidi ojúmọ́ ó wá di àkókò ìrọ̀lẹ́ ó fẹ́ sínú ìwọ ló wá ra ọsàn ló fi sínú ní wọ́tàmẹ́lọ ní àbóúnjẹ náà tí ẹ̀ lọ gbé tí wájú pé kó jẹ́ kó mú lámúyó anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá jẹ́ sábà bí táláwẹ̀ fi sínú aláwẹ̀ tó ṣe kó ń jẹ rẹ ló jẹ tó fi sínú yìí gbogbo iṣẹ́ tó ṣe lọ́jọ́ náà bí ládá rẹ̀ bá ti pọ̀ tó ẹgbẹ̀rún ládá ló gbà ní mílíọ̀n ládá ló gbà ní ànábì ni wọ́n sì kọ́pì rẹ̀ nínú iṣẹ́ ti ẹ̀ wọ́n sì wá pèsè ẹ̀ sínú ìwé iṣẹ́ ti ẹ̀ kìí pé wọ́n kó ti ẹ̀ kú òkọ́ o tí ẹ ó máa bẹ́ẹ̀ àmọ́ yóò kàn dàbí ìgbà tá a múwèé lọ́dọ̀ oní fotokọ́pì ni tán wá bá wa ṣe ẹ̀dá rẹ̀ jáde tí ẹ máa kóòdù china kankan òní yẹn gẹ́nu ẹ̀ ń tá a ṣe kọ́pì sínú bòmí inú ọmọ wà táà mọ̀ rí ké ànábì nírú oríire fẹ́ni tó bá ṣerú nǹkan bá yóò ṣe rèé lára palẹ̀mọ́ tó yẹ kí mi àti ọmọ palẹ̀mọ́ nìyẹn pé àwọn tó bá ń gbààwẹ̀ báàbá ti ẹ̀lẹ́ bọ́ gbogbo ayé táà lè bọ́ gbogbo àdúgbò wa táà lè bọ́ gbogbo inú wa bó sì yàn kan méjì ojú ọmọ kéhù ni ó jẹ́ kan tá a mọ̀ pàjọ́ kí n tá a mọ̀ pé kò sí ìṣe dáadáa fún tó ní káwa múrú ẹni bẹ́ẹ̀ pé tó jẹ́ ìmọ̀ jẹ́. kódà ní ọ̀nà tá a lè gbégbà palẹ̀ káwá pín sí bí ọ̀nà mẹ́ta káwá gbé fáwọn fámílì kọ̀ọ̀kan ẹni tá a mọ̀ pọ́wọ́ àti ìyàwó rẹ̀ tí wọ́n mọ̀ sí jẹ náà nìyẹn tán bá ilé tí ń gbàwẹ̀ tó ṣe pé ìrẹsì tá a gbé fún wọ̀nyí náà bá ń sè ní wọ́n ń jẹ lásìkò sínú wọ́n tún wá ń jẹ ní sáàrì irú ẹni tó bá ṣe irú nǹkan báyìí mọ̀ kó oríire àwọn ìpalẹ̀mọ́ yìí ló yẹ ká mọ wá palẹ̀mọ́ pé báwo làá ṣe wá rí orí ilẹ̀ yẹn ṣe ní oṣù rọ̀mọ́dọ́ ẹ̀rí bí tá bá ti wá ń ṣerú àwọn ìpalẹ̀mọ́ yìí nínú àwọn ìpalẹ̀mọ́ tá a máa wá ṣe òun náà ni pé àwọn obìnrin wa báwo làá ṣe dá wọn lẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan àwọn obìnrin wa báwo làá ṣe dá wọn lẹ́kọ̀ọ́ nípa oṣù Ramadan ọlọ́mọṣà bá wa sàwọn ìyàwó wa lẹ́sàn olóore o tí Ramadan bá dé àwọn mọ̀ kú iṣẹ́ o gbogbo ń tọ́lọ̀ ń fún wọn náà máa ń fi ṣiṣẹ́ nú ẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń fún wọn òun náà máa ń fi ṣiṣẹ́ àwọn kan náà ni wó dárú mọ́jú ní sáàrì àwọn ọmọ sọ̀rọ̀ wọn gbànàgbà ní àwọn kan náà ni yóò tún dásìkò sínú rọ̀lẹ́ wọ́n tún kò sí náà ni àwọn náà ni wọ́n ṣètò bọ́ọ̀mù ó ṣe lọ lé ìwé láàárọ̀ tán bá tún jáde lọ́sàn-án bóò ní ó ti wálé ọwọ́ wọn náà ló tún wà àmọ́ mistake wo lọ̀gọ̀rọ̀ wọn mọ́ ń sábà ni pé ẹlòmíì wàhálà ti wàá mọ́yà kò wá jẹ́ kó rí bí mójútó àwọn iṣẹ́ olóríire láńláńlá tí ń bẹnu oṣù Ramadan obìnrin gbogbo obìnrin gbọdọ̀ tàkíyèsí eléyìí ara àpalẹ̀mọ́ táwọn ọmọ palẹ̀mọ́ di Ramadan nìyẹn ìpalẹ̀mọ́ tí wọ́n ní ká máa ronú pé bóò ni ìdáná sàárì kò ṣe ní kọdí káwọn jí lóru káwọn ọmọ yẹn náà fílà bóò ni ìdáná sàárì kò ṣe ní di pé àìsùn sàárì táwọn ṣe kò ní lè jẹ́ kán jí lọ́sàn-án kán máa ka alukur'an bó o ní ìdáná sínú kò ṣe ní kọjú obìnrin láti má lè di àkókò òrùn tàràwì kó náà wá dà papọ̀ máwọn tí ó kí tàràwì ìtawà máa pè láṣámúlẹ̀ yorùbá torí pé nínú iṣẹ́ olóore ńlá jẹ́yàn máa ń ṣe ní rọmọdọ́ọ̀nù nínú oríire tọ́lọ̀wọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní man sama ramadan imanan wahtisaba gufira lahu ma taqaddama min dhanbi ó ní man sama ramadan e man qama ramadan ẹni bá dìde nínú ramadan tó bẹ̀rẹ̀ sí ní bá wọn kírun tàràwì imanan ó kí ti nígbàgbọ́ ti nígbàgbọ́ lóbi kí ó kí pẹ̀lú pé yàn retí ládá lọ́dún èèyàn annabi nírú ẹni yìí gúfèrò láwú máa taqaddama min dhanbi ó nínú oríire tí ó ṣe ni pé ọlọ́run ọba ó ṣe àforíjí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ síwájú ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n mọ̀ pọ̀ máa ṣẹlẹ̀ lẹ́nu pé kí ni ó dìde òun náà bá wọn kírun tàràwí ó tún dìde lérú òun náà tún yaná fílà báwo lóbìnrin ò ṣe ní jẹ́ kí mò ń palẹ̀ mọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ dáná sínú tán nígbà táwọn ọmọ wá sínú tán mò ń fa bọ́ọ̀dì mò ń fa bọ́ọ̀dì mò ń fa bọ́ọ̀dì báwo lóbìnrin ò ṣe ní kọdí òun láti mọ́ lè kí ìwọ̀n aṣáwó àwọn àkíyèsí àkíyèsí wa ní tí obìnrin ò gbọ́dọ̀ tó lódodo ìdáná sàárì àti ìdáná sínú rẹ̀ bó bá ti pàdéyàn tọ́lọ́n sí wà láì yóò mọ̀ gbaládá oríire lòun náà jẹ́ a máa gbọ́dọ̀ fi kọ̀mpíẹ̀ kí yóò kí Al-Qur'an nínú oṣù Ramadan ìdí nìyẹn obìnrin ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan báyìí kò gbọ́dọ̀ jẹ́ kó kọ dí òun láti má lè ṣe oríire nínú oṣù Ramadan tó gbogbo àwọn nǹkan báyìí nǹkan tóbìnrin tó náà mọ̀ pé á ah, obìnrin mà ní mí èmi ní mọ̀ dáná èmi ní mọ̀ fọ́bọ́

ìmọ̀ká alquran àbí àìn ah, níní concentration báhùn bóyá ta bá ti ń kírun àṣùbá àtàn kórùn kankan tí a tó lè disturb mi ìkọ̀kọ́ fi wákàtí méjì ka alquran nìna kíyàn ṣàyọ àkókò lẹ̀ agbọ́dọ̀ gbìyànjú bá a bá ṣe lágbára mọ́ ká palẹ̀ mọ́ kalẹ̀ dé oṣù Ramadan ilé yìí ó gbélé ìdáṣe nínú ìpalẹ̀mọ́ tóbìnrin gbọ́dọ̀ ọmọ múra kalẹ̀ di oṣù Ramadan ó náà ni pé obìnrin pẹ̀lú àdámọ́tọ́lọ́wọ́ bá dámọ́ wọn Ramadan wọn èyí sábà pé kí ni ó fà á báwẹ̀ Ramadan bá bẹ̀rẹ̀ nígbà bá fi gbà á débì kan èyí tí ó ṣe nǹkan oṣù ó ṣe nǹkan oṣù èyí tẹ́jẹ̀ dà láàmú ó dà láàmú látara rẹ̀ yóò fa sábà bíi pé tí mi ó bá dín àwẹ̀ nínú wọn ìmí lè dín márùn tí mi ó bá dín àwẹ̀ nínú wọn ìmí lè dín mẹ́jọ ìmí lè dín méje ìmí lè dín mẹ́fà àwẹ̀ tẹ́ dín yìí wọ́n gbọ́dọ̀ san padà kí rọmọdọ́ọ̀nù mi ò tó dé àwẹ̀ ilé ìtọ́ ti dín yẹn wọ́n gbọ́dọ̀ san padà kí rọmọdọ́ọ̀nù mi ò tó dé ó kú báwo lobìnrin ṣe wá fẹ́ fọ̀rọ̀ yìí sọ́kàn torí àìmọye ìbéèrè ní ẹ̀mọ́ rí látọ̀dọ̀ àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbàmbìrú àkókò báyìí ó wá ní afá ẹ̀dákùn ẹni tí rọmọdọ́ọ̀nù táyà bá jẹ àwẹ̀ tẹ́lẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù míì tún wá dé bá àwa tí a jẹ́ kí ni ká ṣe kọ́ tó mọ bèèrè kí lọ ṣe tètè mọ san báyìí o ẹni bá jẹ méje ó sì láǹfààní kórí méjèèje ó san tán kí rọmọdọ́ọ̀nù ó tó dé ara ìpalẹ̀mọ́de rọmọdọ́ọ̀nù nìyẹn èyí rẹ̀ sí tàbùkú obìnrin pé ń gbé ìsìn níṣẹ́ wa ń rí san àwọn tó lóore jù ẹ́ lọ náà rú àkókò tán mọ́ rí san rèé ìyáláwà Àìṣà radiyallahu ta'ala anha ó láì mẹ́yẹ ìgbà ló wó jẹ àwẹ̀ Ramadan nígbà tó bá jẹ àwẹ̀ Ramadan tí Ramadan bá lọ tán òun ò kìí sábà láǹfààní àti san àwẹ̀ náà padà àfìgbà tó bá tó di pé Ramadan mi ìtúkọ̀ṣù kan tàbá ń bẹ́ẹ̀ lóṣù Ṣàbáà ó ní torí pà nábì máa ń sábà ní bùkátà sí púpọ̀ bẹ́ẹ̀ sì là nábùwá Muhammad sallallahu alaihi wasallam nínú oṣù Sha'ban ànábì náà máa ń lò ó púpọ̀ láti fi gbà ọ̀ tó gbogbo àwọn tá a bá sì ní àwẹ̀ gbèsè tá a jẹ lọ́rùn tá a ní àwọn àwẹ̀ tá a kì í ó ṣe mẹ́ta ni ó ṣe mẹ́rin ni ó ṣe méje ni ó ṣe mẹ́wàá ni atọkùnrin wa àtobìnrin wa kálukú wa ká bẹ̀rẹ̀ sí ní máa san látọ̀la o torí gbogbo tó kù tábí rọmọdọ́nù ọba yìí nìsín òjòjọ́ mélòó kan lọ́mọ́ kọ́lọ́mọ́ sí àjọba wa pẹ̀lú ìrọ̀rùn bàbá ilé akíjí mọ̀ kẹta sí níbi ìbìnìlà inú oṣù rọmọdọ́nù láti máa kí ọlọ́mọ́ sí àjọba aláyé pẹ̀lú ìrọ̀rùn àti ayọ̀ àmọ́jọ̀mọ́ ẹ̀jẹ̀ káwa náà múra ká ṣerú àwọn ìpalẹ̀mọ́ báyìí àwọn ìpalẹ̀mọ́ tó di ọ̀ràn yẹn lé wa lórí nìyẹn tó gbogbo ẹni tí bá ń jóbìnrin tó náà mọ̀ pé òun ò tí ì san àwẹ̀ padà kó tètè lọ rí gbìyànjú kó tètè máa san abẹ́lọ́wọ̀n bá wa subhanahu wa ta'ala kó mọ́ sáà sí àlékún ìmọ̀ àti àlékún àgbóyè rẹ̀ fún ìkọ̀kan wọn والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه ẹ̀rínú àwọn palẹ̀mọ́ tóbìnrin gbọ́dọ̀ máa palẹ̀mọ́ dé oṣù Ramadan òun náà ni pé àwọn tí wọ́n bá lóyún nínú wọn àbí obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ lẹ́nu ní ẹ̀kọ́ nípa kébò làwọn ti ṣe ètò àwẹ̀ àwọn Islam ẹ̀sìn mímọ̀ ni ìmọ̀lá gbọ́dọ̀ máa wá lórí gbogbo nǹkan obìnrin tó lóyún sínú obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ ẹ̀sìn Islam wa iṣẹ́ sìn nira ọ̀ Islam wa kọ̀nsídà wọn àwọn onímọ̀ ṣẹ̀ríà náà gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò pé ǹjẹ́ tóbìnrin bá lóyún sínú àbí tóbìnrin ń tọ́mọ lọ́wọ́ bóò ni kó ti ṣe ọ̀rọ̀ àwẹ̀ rẹ̀ ọ̀nà wo ni kó gbé ọ̀rọ̀ àwẹ̀ rẹ̀ gbà àwọn agbègbè kan àwọn onímọ̀ rí ibi panupọ̀ láwọn agbègbè kan wọ́n rí ibi fẹ́nukò níbi àwọn ibi táwọn onímọ̀ ti rí ibi fẹ́nukò tí wọ́n ti rí ibi panupọ̀ wọ́n ní obìnrin tó bá lóyún sínú àbí obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ tó bá ti ń di pé oyún rẹ̀ yóò bá máa ní lára pẹ̀lú àwẹ̀ tó bá dẹ́gbà ọmọ rẹ̀ tó fẹ́ máa fún lọ́mú ìnira ni ìfọ́mọ lọ́mú ó máa látara àwẹ̀ tó ọba ti yanjú olúwálẹ́mi ọlọ́run ọba òfin níra kankan fún yín ẹ̀sìn tá ní ẹmọ ṣe èyí wá fà àwọn onímọ̀ wá panupọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lóbìnrin tó bá lóyún sínú tí wọ́n ń páyà lórí ara rẹ̀ lórí àlàáfíà ara rẹ̀ àbí ń páyà lórí ọmọ tí bẹnu oyún wọ́n ní kó kó gbàwẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin tó náà bá ń tọ́mọ lọ́wọ́ tó bá ṣe pé òun náà ń páyà lórí ara rẹ̀ Abụ ń páyà lórí ọmọ tí ń fúnlọ́múpọ́mọ̀ yóò mọ̀ nírí nǹkan fa tí ìpáyà yí bá ti dé wọ́n nígbò náà kó fáwẹ́ ilẹ̀ ìsìláàmù ṣe ohun àkóṣe àmójúgbò òfin ìyẹn gbà tó bá wá fi gbogbo wọn lórí pé kó báyìí kí ni yóò gbogbo alamọ̀ pé yóò bá gbáwẹ̀ ọlọ́run nìkan ó ní fa ìdátun min ayyamin ukhar ó láwọn tán bá gbààwẹ̀ nínú Ramadan bóyá látara pé rẹ̀ wọ́n látara pé wọ́n ń ṣàìsàn látara pé wọ́n ń ṣe ìrìn àjò olúwa nígbà tára wọn bá yá àbí tán parí ìrìn àjò wọn tán àwọn àwẹ̀ wọn tán bá gbà kí wọ́n san padà àwọn àwẹ̀ wọn tán bá gbà kí wọ́n san padà fàkàrà sọ́àl ìbéèrè wa mọ́ wá jẹ́ pé ìjóbìnrin ta wá ní kó fàwẹ̀ ẹlẹ̀ táwọn onímọ̀ ní tó bá ti ní lára abó ní ọmọ rẹ̀ lára pé kó fi àwẹ̀ kalẹ̀ kí nírú obìnrin yóò wá ṣe ṣóhun náà yóò wá san àwẹ̀ padà náà ni eléyìí wá fakẹ́nu wó mọ́kòlé lórí látàrí pé àwọn ẹni ọba yọ̀ǹda àwẹ̀ fún ìran méjì ni wọ́n ìran kan ìran tá a sọ nísìn ta ní ọba ní pé kó san àwẹ̀ padà òun náà láláàárẹ̀ nígbà tára rẹ̀ bá ti lé kó san àwẹ̀ padà òun náà láàrin ìrìn àjò nígbà tó bá parí ìrìn àjò rẹ̀ kó san àwẹ̀ padà obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tẹ́jẹ̀ ń dà láàmú ẹ̀jẹ̀ bímọ nígbà tó bá di kó parí nǹkan oṣù rẹ̀ tí rọmọdọ́nù bá lọ tán kó san àwẹ̀ padà àmọ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́mù olúwa ní ẹ̀rí àwọn ẹni tán bá ní kápá láti lè gba àwẹ̀ ọlọ́la yọ̀ǹda àwẹ̀ wọn yányán àmọ́ nǹkan tí wọ́n kàn sí ojú pé fídíà tónù wọ́n gbọ́dọ̀ máa ṣe fídíà ǹjẹ́ kí ni fídíà tí wọ́n máa ṣe olúwa nítọ́ ààmú miskí wọ́n gbọ́dọ̀ máa fún aláìní lóúnjẹ arúgbó tó bá sì lè gba àwẹ̀ gbọ́dọ̀ gbá o láyẹjú ẹ̀ gbogbo arúgbó tí ò bá lè gba àwẹ̀ mọ́ kó fàwẹ̀ ẹlẹ̀ arúgbó ọkùnrin arúgbó obìnrin àbí ẹni tó ṣe pé iṣẹ́ ìsàn almarọ́bù lẹ́ni láyórjà bọ́rọ̀ àìsàn tó ṣe pé ní ń ṣe lóòótọ́ àmọ́ ń jọ̀wọ́ ní ó ríwòsàn ẹnìkan kò lè fọwọ́ rẹ̀ sọ̀yà àti ẹ̀fẹ́ ìlérópó ríwòsàn mọ́ wọ́n nírú àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fi àwẹ̀ sílẹ̀ ọlọ́run yọ̀ǹda àwẹ̀ wọn amákíni yóò máa jẹ́ àwẹ̀ tí wọ́n wọn kò ní san àwẹ̀ padà lẹ́yìn Ramadan amákíni wọ́n ṣe gbogbo jọta bá ti ń gba Ramadan kọ̀ọ̀kan délẹ̀ kan wá aláìní tí wọ́n máa fún lóúnjẹ táláìní bá ti ń fóúnjẹ wọn sínú in tí ó máa rọ́pò àwẹ̀ tí wọ́n nìyẹn bó bá sì wò ni ọgbọ̀n ó àwọn aláìní ọgbọ̀n náà jọ àbí aláìní ọgbọ̀n ó dí kan wọ́n sì bọ́ gbogbo wọn lẹ́ẹ̀kan náà lábọ́yó kódà kò bá jẹ́ níjọ́ ọdún ìtúnu àwẹ̀ ìlànà táwọn wọn yóò fi máa gbà àwẹ̀ nìyẹn arúgbó ọkùnrin tí ò lè gbà àwẹ̀ mọ́ arúgbó obìnrin tí ò lè gbà àwẹ̀ mọ́ ẹni tí ń ṣàìsàn láìsàn táàrò kan kó lè ríwòsàn mẹ́ẹ̀ gbogbo orú àwọn eléyìí wọn ò láwẹ̀ kan tí wọ́n gbà nígbà tí wọ́n ò sì lágbára wọn ò sì rí gbèsè àwẹ̀ tí wọ́n san torí wọn ò ní lágbára mọ́ àmọ́ kí ni wọ́n ṣe náà ni pé kán máa ṣe fídíà pẹ̀lú kán máa bọ́ àwọn aláìní ìpín méjì táwọn tí wọ́n mọ tọ́lọ́yọ̀ láwẹ̀ fún wá pín sí yìí olówó fa ẹjọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹni tó bá wá jẹ́ aláboyún ni tí ń tọ́mọ lára kó fàwẹ́lẹ̀ wọ́n ní bó làwà ti sí ṣé ká ti tí pẹ́ tó ṣe pé ìṣàìsàn rìnrìn àjò tó ṣe pé nígbà táwẹ̀ bá lọ tán kó máa san padà àbí ká ti sípò àwọn arúgbó tán lè gbà àwẹ̀ mọ́ tọ́lọ́wọ́n ọba ti yọ̀ǹda àwẹ̀ wọn ó kàn mọ́ bú àwọn aláìní ìyapa inú bá dé ti lé tọ́tẹ̀jẹ́ gbá kó máa san àwẹ̀ rẹ̀ padà wọ́n ní ẹ gbàgbé o tó bá mọ̀ ti bí mọ̀tẹ́jẹ̀ dájẹ́ wí kẹ́jẹ̀ ó tó dá o mọ̀ tó ti di afúnnilọ́mù ẹ̀yà ní tó bá tún níbẹ̀ tọ́mù ní ó bá tún ní lára kó kó méjèèjì papọ̀ ńgbà náà kó tún sọ dìgbà tí gbogbo rọmọdọ́ọ̀nù rẹ̀ padà eléyìí o mọ̀ ní lára wọ́n ni ó lè máa gbálẹ̀ kan lọ́sẹ̀ ó lè máa gbálẹ̀ méjì lọ́sẹ̀ kó sá ti di pé kí rọmọdọ́ọ̀nù ọdún tó ń bọ̀ tó pé kálọ́gbọ̀n ní rọmọdọ́ọ̀nù tó jẹ kó san gbogbo ẹ̀ padà ilé ìkọ́kọ́ jẹ́ ìròrí kan nínú àwọn ìròrí táwọn onímọ̀ tí wọ́n mú wá wọ́n lẹ́ni náà gbọ́dọ̀ san àwẹ̀ náà padà ni nítorí pé kìí ṣe arúgbó bákan náà kìí ṣe páìsàn tí ń ṣe àìsàn tí ó lè ríwòsàn bẹ̀rẹ̀ àwọn ẹni kéjì àwọn ni ó dá ọ̀nà méjìlá gbé ọ̀rọ̀ rẹ̀ gbà tó bá ti mọ̀ pọ́wọ́ nígbàwẹ̀ wọ́n ní tí ó mọ̀ ṣe ni pé lójoojúmọ́ táláwẹ̀ bá ti ń gbàwẹ̀ kó mọ bọ́ àwọn aláwẹ̀ kó mọ bọ́ aláìní tó bá ti wá ń bọ́ aláìní kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan nígbà táwẹ̀ bá tún wá lọ tán kó tún wá san gbèsè rẹ̀ padà ìjìyà méjì lẹ gbé àwọn wá ní ẹja wo ọ̀rọ̀ yìí dáadáa gbogbo tẹ́yìn àkọ́kọ́ lálẹ̀ àti tẹ́yìn kejì wá tẹ́ lálẹ̀ in tí ó wà practicable ni kò ṣeé ṣe wọ́n nítorí pé kí ni àwa náà lá ní Islam ní ká mọ bí sí ká mọ rẹ̀ sí obìnrin wá lóyún lọ́dún ní kò rí gbígba àwẹ̀ bó bá bímọ tán bóyá lẹ́yìn oṣù mẹ́rin sísin ló bímọ ìgbà tí ó bá tún lóhun fọ́mọ lọ́mú kọ́mọ tó lóhun tún jánú ọmú ó tún ṣiṣẹ́ kí ni jàmáà ó tó ti di pé ó ń fọmọ lọ́mú nígbà tí ó bá ní rọmọdọ́nà ọdún tó ń bọ̀ ń bọ̀ orí ìfọmọ lọ́mú ni ó wà yóò tún lówó lè gbà rẹ̀ kò tún gbà yóò náà ó wá tún dọdún tí ọdún tó ń bọ̀ lọ́hùn nígbà tó mọ́ ó tún sọ mi wọ́n ní dáàbá ṣọ́ra odidi rọmọdọ́nù ọdún mẹ́wàá yóò mọ bẹ ní gbèsè lọ́rùn ọrùn obìnrin torí pé tó bá fi ọdún eléyìí lóyún ọdún yóò fi tọ́mọ ọdún tí ó tún tẹ̀lé yóò fi lóyún mi ọdún tí ó bá tẹ̀lé yóò fi tọ́mọ ṣe báwa náà láníkan mọ́ bí sí kama rẹ̀ sí àwa padà sínú àkọọ́lẹ̀ àwa rí afáwa Abdullah ibn Abbas radiyallahu anhuma wa Abdullah ibn Umar ابن الخطاب رضي الله تعالى عنهما وسعيد ابن جبير رحمه الله تعالى من كبار التابعين لا لا هو أكبر تابعين أريد أن أقول لك abdullahi ibn abbas wa abdullahi ibn umar àgbààgbà ni wọ́n nú àwọn sàábé lójú ayé wọn lọ̀rọ̀ yìí ti wáyé nígbà táwọn ó mú ìdájọ́ wá ìdájọ́ wọn náà ni pé gbogbo obìnrin tó bá lóyún sínú obìnrin tó bá di pé ń tọ́mọ lọ́wọ́ wọ́n ní táwọn sọ fún náà ni pé kó fi àwẹ̀ lẹ̀ kó sì mọ́ san àwẹ̀ padà àmọ́ lójoojúmọ́ kó mọ bọ́ àwọn aláìní kó mọ fi rọ́pò àwẹ̀ tiẹ̀ níjọ́ náà tí abdullahi ibn abbas yóò sọ ọ̀rọ̀ yìí àti Abdullahi bin Umar báwọn sàábẹ́ ṣe pọ̀ tó láyé ńjọ́ náà ẹnìkan kò sí àtakò wọn tó túmọ̀ sí pé àṣẹ tí wọ́n rí òun náà làwọn sàábẹ́ tó kù náà òun náà ni wọ́n rí àwọn sàábẹ́ yìí ti wá lọ tán ká tó wá rí àwọn tó wá tó dé lẹ́yìn lẹ́yìn kan tó mọ wá sọ nǹkan mi lórí eléyìí lẹ́gbẹ̀ẹ́ jẹ́ pé nǹkan tá a mọ̀ fi rinlẹ̀ fún wa nídòkó yìí òun náà ni pé obìnrin tó bá lóyún sínú obìnrin tó bá ń tọ́mọ lọ́wọ́ tó bá ti rí pé yóò bá mọ ní òun lára àbí yóò mọ ní ọmọ lára àbí yóò bá ní oyún lára ọlọ́run ọba yọ̀ǹda àwẹ̀ rẹ̀ fún tányányá àmọ́ o yóò mọ bọ́ aláìní lójoojúmọ́ tá a bá ti ń parí àwẹ̀ bó bá sì wù kó jẹ́ ká parí gbogbo àwẹ̀ tán kó sì bọ́ iye àwọn aláìní tó bá jẹ lẹ́ẹ̀kan náà lára àwọn ẹ̀kọ́ tóbìnrin gbọ́dọ̀ mọ́ kọ́ láti fi múra kalẹ̀ bí àwẹ̀ nìyẹn àmì ilé ìyá ṣàlàyé ìmọ̀ fún wa ní ó wá wá fi ojú ìbẹ̀rù ọlọ́run ọba wò ó kú ká tún lọ ìbẹ̀rù ọlọ́run ọba wa ọ̀tàkùnlọ́ kálukú ẹja bẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ ọmọnìyàn pàtàkì jùlọ ẹ̀yọ́ wa náà fara ìyẹn

yóò jẹ́ pé mo lóyún lóòótọ́ àmọ́ ń gbà tó fẹ́ mọ́ ní mí ní tó fẹ́ ní mí lára àbí mo ti ń wò yìí ó dàbí pé ó ti ń ní ọmọ tí mo gbé sínú ó ti ń ní lára mo ń tọ́mọ lóòótọ́ nígbà tí mo rí pé ó fẹ́ mọ́ ní mí lára pẹ̀lú ìtọ́mọ àbọ́mọ tí mo ti ẹ̀ ń fún lọ́mú ọmọ go rí nǹkan fà ọmọ sì ti ń dipọ́ ọmọ ti ń gbẹ ó ti ń rù tí ó ti rescue yìí bá wà ó ní kíri obìnrin ó tó mọ fi àwẹ́rẹ̀ torí bá ti sọ yìí àìmọye àwa mọ̀ dáadáa nú àwọn obìnrin obìnrin tó lóyún oṣù mẹ́jọ sínú ó sì tún gbààwẹ̀ Ramadan lóyún oṣù mẹ́jọ ó fi gbààwẹ̀ Ramadan amóbìnrin olóyún oṣù mẹ́sàn-án tó sì tún gbààwẹ̀ Ramadan kódà amóbìnrin tó ṣe pé ní ọ̀sán ọjọ́ tí ó bímọ ó ti gbààwẹ̀ látàárọ̀ ọjọ́ náà jọ Ramadan ó sì ti ń gbààwẹ̀ fún pàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ níjọ́ tí ó tún wá bímọ ó ti dẹni tó ṣe pé ó ti ń bẹ nínú àwẹ̀ tàwẹ̀ tàwẹ̀ ló fi bímọ ó bímọ tán ló tó jáwẹ̀ náà nígbà tó ti rẹ́jẹ̀ so ìdí nìyẹn ọ̀rọ̀ yóò ṣe generalize a gbọ́dọ̀ lámọ́lẹ̀ pé gbogbo obìnrin o ọba ti lóyún àbọ̀ ń tọ́mọ lọ́wọ́ a gbọ́dọ̀ mọ́ gbàwẹ̀ rárá tó bá ní ọ lára olúwa náà ní ọ lára bákan náà gbọ́dọ̀ túlẹ̀ kéde obìnrin tó ọba ti tọ́ ọba ti lóyún àbọ̀ ọba ti bímọ ọ gbọ́dọ̀ mọ́ gbàwẹ̀ mọ́ torí pọ́ ń tọ́mọ lọ́wọ́

bákan náà nú àwọn ẹ̀kọ́ tákọ́ àwọn obìnrin wa tí ọ̀gọ̀rọ̀ òbí bẹ́ẹ̀ yé dáadáa òun náà ni pé tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ bí máa ń dà á láàmú irú obìnrin báyọ̀ lọ́wọ́ ọba òfẹ́ àwẹ̀ látọ̀dọ̀ rẹ̀ bó bá ilé gbà á èyí tí ó fi gba aládá ẹ̀ṣẹ̀ tún yóò mọ̀ bá wájú ọlọ́run tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù ọlọ́run ọba òfẹ́ kó gbàwẹ̀ tí ẹ̀jẹ̀ bí máa bá ń da obìnrin láàmú ọlọ́run ọba òfẹ́ kó gbàwẹ̀ so gbogbo obìnrin tí bá ń bẹ nírú àwọn ìṣe sí báyìí kó fi àwẹ̀ ẹlẹ̀ kó má gbà á àmọ́rọ̀ à ń gbọ́ aláwẹ̀ ò sí lọ́rọ̀ tí ó bá a bá parí àwẹ̀ tán ọjọ́ mẹ́fà ló fi ṣe nǹkan oṣù ni ọjọ́ méje ló fi ṣe é ni kó máa wá san àwẹ̀ rẹ̀ padà kóbìnrin wá bẹ̀rù ọlọ́run ẹlòmí ò máa bẹ́nu aago mẹ́fà wá kọjá ogún ìṣẹ́jú àbágo mẹ́fà àbọ̀ gan tiẹ̀ ti lù amóhùn ò tí wọ̀ ló bá rẹ jẹ ẹ̀jẹ̀ nǹkan oṣù irú obìnrin báyìí ààwẹ̀ ọjọ́ náà yóò san padà o márùn-ún mọ́ o ẹlòmíì lè wọ́n rọ́gbẹ́ àá ṣe bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún náà ló kù à ìṣẹ́jú nínú àkíyèsí láàtúgbọ́nà mọ́ síra wa ìbẹ̀nu obìnrin míì yóò ti mọ̀ pọ́jọ́ báyìí lòun expect kí n kò ṣù òun wa pé ọ̀la ni kò ṣù mí ò wá yóò sì mọ́mọ́ kò sí nígbà rẹ̀ látàárọ̀ kò sí tìrí nǹkan oṣù ìwọlé lẹ́yìn náà ní Islam ọ gbọ́dọ̀ rí kọ́ tó mọ̀ pọ́ gbàwẹ̀ mọ́ ọ rí kọ́ tó mọ̀ pọ́ gbàwẹ̀ mọ́ bákan náà bí dájú pé wákà kíyèsí ẹlẹ́lẹ́kẹta obìnrin tí ń ṣe nǹkan oṣù nígbà tó ti wá bẹ̀rẹ̀ ó ti fàwẹ́lẹ̀ níjọ́ tí nǹkan oṣù rẹ̀ tẹ́jẹ́ ó wà dá lára rẹ̀ ó wá jẹ́ déédé ọ̀sán bóyá bí irú àkókò táwa báyìí kí nírú obìnrin báyìí ó ṣe kò sí méjì kó lọ rèé wẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ̀rún àmọ́ kò tí bẹ̀rẹ̀ àwẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ̀rún àmọ́ kò tí bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ kejì ìjọ náà ni ó tó bẹ̀rẹ̀ kódà kálágo méjì àárọ̀ ló ló tó wá rí pàrọ̀ ohun ti mọ́ àbágo mẹ́jọ kó mọ̀ páwẹ̀ ẹjọ́ náà òun ò ní kó mọ̀ wùlẹ̀gbà ẹjọ́ náà kó san irú ọjọ́ báyìí kó san padà gbogbo orú àwọn nǹkan báwọn yìí àwọn obìnrin ní láti lọ rí kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ẹ má ká ara wa àwọn èèyàn ṣe tán ọkọ wa ṣe tán àfá wa ṣe tán ọ̀gá wa ṣe tán ìmáàmù wa ṣe tán gbogbo àwọn èèyàn tá a bá ń bá lò ṣe ọlọ́run ọba wa ọlọ́run ọba wo ṣe obìnrin wa gbogbo ẹni bá ti mọ̀ pé nǹkan oṣù aago mẹ́fà ló bá wá ń jọ náà o

wa ma kana rabbuka bidhallamin lil abid olúwa yín kìí ṣe ẹni tí ma ń ṣe àbòsí fún àwọn ẹrúsìn rẹ̀ àwọn wa abẹ́lọ́wọ́ bá wa bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi gbogbo tó kú tí rọmọdọ́nù náà mọ́ bí dé báyìí ojújú mẹ́yọ kan tó kú táwọn olóọ̀kan wa pẹ̀lú ìrọ̀rùn okun àti agbára àti àlàáfíà tí wọ́n fi mọ́ ń gbàwẹ̀ ní oṣù rọmọdọ́nù kọ́lọ̀ mọ́sí àṣírọ̀rùn fún wa àwọn ṣe olóore tí ó mú wa rí oríire nínú ọgbà nínú oṣù nínú oṣù rọmọdọ́nù náà kọ́lọ̀ mọ́ṣá àṣírọ́nù fún wa àwọn àwa ẹ̀ṣẹ̀ tí ó kó bá wa tí ó bá àwẹ̀ jẹ́mọ́ wa lọ́wọ́ tí ó bá oríire náà jẹ́mọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ mọ́ṣá gbé jùlọ sí wa wasalli lahumma